èmi Abíọ́dún Ọláwuyì mò ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo wa káàbọ̀ sínú oṣù tuntun ẹ jẹ́ kí gbogbo wa ká di orí wa mú orí èmi Abíọ́dún Ọláyímiká Ọláwuyì kó o gbèmí lónìí àti lọ́jọ́ ayé mi gbogbo àmì wàjà awo olóyo tó forílẹ̀ tó ń bàdó orí mi gbèmí kí n lájẹmájẹ orí mi gbèmí kí n níre gbogbo ògìdìgídí la mẹ́rin amẹ́rin tán la gbàgbé ògìdìgídí adé afórí tí rèé bá wọn tàkàrà là lọ́sìn ọba àrìṣà orí lòun ó gbè ló wí fún mi torí bórí ò bá dáni kí lòrìṣà ó gbè orí ẹni kì í gbé ní ti orí ẹni ẹlẹ́dà omi ní lànà fómi ẹlẹ́dà ẹja ní lànà fẹja níbú orí gbogbo wa yóò lànà ajé ńlá fún wa lóṣù yìí a ó jèrè orí ó lànà ire gbogbo fún wa lóṣù yìí pẹ̀lú àṣẹ olódùmarè orí wa yóò tilẹ̀kùn mọ́sì ohun àṣẹ ìrí oríire ni tìrere ìrere kì í lórí àgbẹ́rù lé oríire òní tìrere ọ̀tá òní dẹrù òfò ọ̀ràn àṣeèrí ìnira lé gbogbo wa lórí lóṣù yìí o orí wa yóò dorí ọlá yóò dorí ọlà yóò dorí àjíkí yóò dorí àjígẹ̀ ẹlẹ́dàá gbogbo wa yóò lànà eré fún gbogbo wa lóṣù yìí a ò ríire ńlá gbámú torí pé bẹ́sẹ̀ kan bá síwájú ìkejì á bí baba bá síwájú ọmọ rẹ̀ á tẹ̀lé adé afámúrè ọ̀dàgbà ọmọ bíbí àgbọmìrègún Ọ̀rúnmìlà mo ló tún gẹ́gẹ́ kó wá là mí ẹ wo obìnrin ẹ fàmù sí àmù lọ́wọ́ àmù lẹ́sẹ̀ ẹ wo obìnrin ẹ fàmù sí àwọn tó nílé ayé wọn ò gbé gbogbo wa débi tí ire wa wà lóṣù yìí ọ̀nà ó là fún gbogbo wa lóṣù yìí àwọn tó láyé wọn ò tó gbogbo wa mẹ́nìyàn re o gbogbo arìnrìn àjò tó ń wá jíjẹ mímu lóṣù yìí gbogbo arìnrìn àjò ayé pátápátá àti gbogbo awakọ̀ lójú ọ̀nà lórí omi tàbí lófurufú ajankutu bíi tí a wo àlọ́ ó dífá fún àlọ́ ajankútúbe tí awo àbò ó dífá fún àbọ̀ bálọ ti ń lọ làbọ̀ ń bọ̀ awo kì í rìnrìn àjò àìbọ̀ gbogbo arìnrìn àjò ayé pátápátá ẹ ò ní lọ́rìn àjò àlọ́ òde torí pé ọ̀pá ńlá ní gbá gbogbo idẹ lẹ́nu òjò ńlá ní tẹ̀gbẹ́ ògiri mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí kẹ́nikẹ́ni má sùn gbàkẹrẹ lára ẹni gọ̀lọ́ ni máa yún gọ̀lọ́ ni máa bọ̀ ológbò kì í kúkú èsè gọ̀lọ́ ni máa yún gọ̀lọ́ ni máa bọ̀ gbogbo arìnrìn àjò ayé pátápátá a ó máa lọre a ó máa bọ̀ọ́re o a ò ní kú sọ́nà bí èéfín àwọn gungigungí wọn kì í gungi kí wọn ó kó ni àwọn gọ̀pẹ̀gọ̀pẹ̀ wọn kì í gọ̀pẹ̀ kí wọn ó pàdé ènìyàn a ò ní sì kò ń gẹ́ ibi nírìn àjò wa gbogbo o bí òun bá jáde nílé bàbá rẹ̀ lówùúrọ̀ bó bá dalẹ́ àtọ́padà sílé bàbá rẹ̀ dandan ni gbogbo wa a ò ní jáde lé ikú lọ́wọ́ ọ̀wọ́nrín lọ́mọ aṣẹ́gilájẹ́ ìwòrì ọmọ alàkọ́là sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan ọ̀gbìngbìn kan èyí tó gorí ìrókò ọ̀là tán òun kígbe ajé ní tantan alájẹ rẹ̀ dá lóhùn ó ní alájẹ ẹni kì í là kí inú bí ni gbogbo wa pátá làá ràjẹ mú lò àá ràjẹ mú ṣe yìí àá ràjẹ mú ṣẹyẹ ire gbogbo ní ti sì rìn adé òun wò mí mò ń wò ọ́ gbangba lajọ ń wora wa adé afún oníwòmátì níjọ́ tí wọ́n jí tí wọ́n ń wo ikin wọn láwo Ọ̀rúnmìlà yóò síjú ajé wo gbogbo wa lóṣù yìí ìwò ń wo méjì ìwọ ní wo ni tá a fi dolówó ìwò ń wo méjì abẹ́sẹ̀nu fẹ́lẹ́fẹ́lẹ́ kan ni dífáférè níjọ́ tó ń lọ kólé lọ́jà lọ́jà níjọ́ tó ń lọ kólé níkẹrẹ níkẹrẹ ǹjẹ́ èrè lọ́jà orí yóò jẹ́ kí gbogbo wa ó kéré délé iṣẹ́ tí gbogbo wa ń ṣe nílẹ̀ yìí àti lókèrè ẹlẹ́dàá wa yóò jẹ́ ká kéré délé bọ́kùn bá yọ nígbó abọ́nà wá ire gbogbo yóò wá wa wá lóṣù yìí o ọjà gbogbo wa ò ní kùtà àgbà náà ò ní fọwọ́ wa ṣe bùgbé gbogbo wa ò ní ṣòwò àìkéré délé gbogbo wa ò ní gbé sájò a ò ní gbé sóko ìwà jẹ olódùmarè yóò ṣàbò fún gbogbo wa lóṣù yìí tilétilé tayatọmọ torí pé apẹ kì í jẹ́ kí wọ́n pe ewúrẹ́ adíá fún jàkúta tí ń sàrẹ̀mọ Ṣàngó lọ́jọ́ tí ń bẹ ní règùn ọ̀tá ọ̀tá ayé tí wọ́n láwọn ó pa jàkúta jàkúta gbé tutù ó tù ǹjẹ́ òní ni wọ́n pa jàkúta ọ̀la ni wọ́n pa jàkúta ọ̀túnla ni wọ́n pa jàkúta ẹnu ẹnu òun la fi ń pa jàkúta ọ̀tọ́ òní pa wájà ayé tọmọtọmọ nínú ẹ̀gún ni màrìwò ṣọ̀ṣọ́ gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ yọjú orí a ó yọjú gbogbo ọ̀tá wa lọ lóṣù yìí òde là á béwé ajílékegé ó ti gbádìyẹ ìrànà wa lọ gbogbo wa lọ́dún yìí ikú yóò rí wa kété àrùn ẹjọ́ ọ̀ràn òfò àdánù gbogbo wọn pátá ni yóò rí wa kété tayatọ́ mọ́ o ó dorí odì ó dorí àwọn ọ̀tá wa à ń palé ìtalẹ̀ ń jẹni a ò palé ìtalẹ̀ ń jẹni adé kan gidigba tó ń bọ́ bá dùtẹ́ ó bá yín abónílégbé wọn ò bá yín gbé ẹ má mà lé mi lọ gbogbo etí tó ń gbọ́ mi pátápátá ẹ ò ní ìdí ìjòkó ajé níbi iṣẹ́ yín wọn ò ní sí yín nípò padà o nílé ọkọ ẹ ò ní ìdí ìjòkó ọ̀tá ò ní sí yín nípò gbogbo ẹni tó ń wojú olódùmarè fọ́mọ ẹ ò bí akọ àbíró ẹ ò bí abo àbíyè gbogbo àgàn pátápátá òní yóò tọwọ́ bosùn tí wọn ò fi pọmọ lára gbogbo ẹni tó ti bí òní yàkú ẹlẹ́rẹ̀kẹrẹ̀ olóròkorò adé afakọ ọ̀pẹ abùfábù ọ̀pẹ takotabo ọ̀pẹ ní bímọ ẹdun kì í yàgàn gbogbo wa pátápátá lọ́kùnrin lóbìnrin a ò ní yàgàn o ẹ ò ní bàbí kú àbíyè ní ti gi ìyeyè a kì í wọ́mọ tìlẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ngìdí àbímọlémọni tàdán gbogbo ẹni tó ní ìdádúró pátápátá ọlẹ̀ ayò ó sọ nínú yín gbogbo wa ò ní fẹ̀yìntì sunkún ọmọ o ọ̀rọ̀ ni olódùmarè fi dáyé àti gbogbo ohun tó wà nínú rẹ̀ pátápátá ọ̀rọ̀ ọjọ́ náà òun ló di àṣẹ ìwúre mi òní yóò ṣẹ lára gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń wò mí tọmọtọmọ orí gbogbo wa yóò ṣílẹ̀kùn ọlà fún wa ajá tí ń bẹ nídìí ọ̀gẹ̀gẹ̀ kì í jẹ́ kí wọ́n gun ọ̀gẹ̀gẹ̀ ẹṣin tí ń bẹ nídìí ọ̀gẹ̀gẹ̀ kì í jẹ́ kí wọ́n gun ọ̀gẹ̀gẹ̀ àkùkọ gàgàrà tó ń bẹ nídìí ọ̀gẹ̀gẹ̀ kì í jẹ́ kí wọ́n gun ọ̀gẹ̀gẹ̀ àgbò ńlá tí ń bẹ nídìí ọ̀gẹ̀gẹ̀ kì í jẹ́ kí wọ́n gun ọ̀gẹ̀gẹ̀ adé àfọ̀hún lọ́jọ́ tí baba fẹ́ lọ gun gé ọlà nífẹ̀ẹ́ wọ́n ní ẹbọ ni kó wọ́n ní elénìí mẹ́fà ló ń bẹ nídìí ọlà baba wọ́n ní kí baba wá ìjẹsìn ẹṣin kó fún ẹṣin wọ́n ní kó wá egungun kó fún ajá wọ́n ní kó wá ewé kó fún àgbò wọ́n ní kó wá sínrin àgbàdo kó fún àkùkọ gàgàrà gbogbo rẹ̀ ní Ọ̀rúnmìlà ṣe Ọ̀rúnmìlà wá rí jọ làgùn oníbàtàkótó ó bọ́ sí baba lẹ́nu ó ń pé ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà ẹni gọ̀ọ̀gẹ̀gẹ̀ o igi ọ̀là lógùn o. ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà ẹni gọ̀ọ̀gẹ̀gẹ̀ o igi ọ̀là lógùn o ǹjẹ́ láìsí iyọ̀ àtẹ́lọ́bẹ̀ ẹ ò ní tí o ẹ ò ní tẹ́ oyin yóò jẹ́ kí ọ̀rọ̀ gbogbo wa ó dùn lọ́dún yìí obì yóò bi gbogbo ibi ayé yín dànù tọmọtọmọ omi kì í lọ́ta àmupá lórí lọ́ta gbogbo wa ó máa mú mi o. takẹsẹ níṣẹ́ láwùjọ òwú tìjímèrè níṣẹ́ láwùjọ àwọn ẹgbẹ́ ẹ̀ ọ̀sẹ̀ ló ní kí ìwúre mi ò ní ó ṣẹ oṣùn ló ní kó má sùn nà mo kí gbogbo wa wípé a kú àmójúbà oṣù tuntun o bákan náà ni mo kí gbogbo àwọn tí a bí lóṣù yìí pátápátá ẹ ó dàgbà ẹ ó dògbó o kùjẹ́kùjẹ́ òun ló gbó ahun ahun kan kì í kú ní kékeré orógbó yóò jẹ́ kẹ́ ẹ gbó sáyé nítowó ẹ ò ní fàìsàn lògbà ẹ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o láṣẹ Olódùmarè ẹ má wàá gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi yìí kí a lè máa gbádùn ara wa dáadáa lákọ̀tún Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi ló ń jọ láwùyè agbe mi ṣetán nù ń lọ lù dáró àlòkù mi ṣetán ń lọ lù kòsùn lékelèké mi ṣetán ń lọ lù kẹfún bó bá wu Ọlọ́run Olódùmarè a tún máa pàdé láìpẹ́ láṣẹ Olódùmarè tá a mọ̀ mọ́ ohun tó tọ́ sọ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa wípé a kú oṣù tuntun o ẹ̀mí wa yóò ṣọ̀pọ̀lọpọ̀ oṣù láyé